ohun tí wọ́n fi tó wá létí um, èyí ni wọ́n ló ń dà wọ́n láàmú ọlọ́wọ́ alẹ́kẹ́lá kó wá fún wọn ní àlékún àlàáfíà dàmú ṣùgbọ́n bó ti ẹ̀sìn béèrè kan àbí méjì a lè béèrè inshallah One, two, three, four, five. Assalamu alaikum warahmatullahi. Wa alaikum assalam wa barakatuh. Ah, ìbéèrè mi àkọ́kọ́ ni pé ní àṣeyìk. Ìbéèrè rẹ máa ń lọ ní máa kọ́ ọ. Ó ní pé tí èèyàn bá fẹ́ wọ tí èèyàn bá fẹ́ wọ bóyá ibiṣẹ́ èèyàn so bóyá pàápàá jùlọ bóyá àwọn oní livestock so kí ni àwọn nǹkan yàtọ̀ sí bóyá àwọn àfikàrò sọ̀báyọ̀ màsá ìtìyàn máa sábà ṣe kí ni tó wà recommended tó yẹ pé èèyàn lè ṣe bóyá kí ni tó wọ́n wọ ibi iṣẹ́ yẹn. kò sí nǹkan kan pàtó yìí pé èèyàn máa kún fún àfikàrò náà lọ. Hmm. jẹ́ ìsìtìfà kẹsàn-án ti sèkfà táwìzát àdúrà tí ọlọ́run fún yẹn ní baraka bọ̀ tí yẹn bá yẹn náà fúlára ká méjì ó kó gbogbo ẹ̀. before kí yẹn tó kúrò nílé àbí. kí yẹn tó kúrò nílé tí yẹn bá níbi tí yẹn lọ àti pa tí yẹn bá fẹ́ kó mbẹ torí yàní ìforíbalẹ̀ fún ọba adẹ́dà ó kó ó gbogbo ẹ̀ náà lójú sẹ́nà sàlàsílàm sọ pé ìdá kharajta min manzilika fasalli rak'atayn. تمنعانك مخرج السوء وإذا دخلت في منزلك فصلي ركعتين تمنعانك مدخل السوء tọba fẹ́ jáde ńlẹ múraka méjì wa gbogbo aburú tí máa so mọ́ ìjáde rẹ̀ ọba adẹ́dà ó fi kó ẹyọ lórí rẹ̀ tọba dẹ bọtẹyìn o túmọ̀ sí pé tábà tí wàá ṣe tán àwọn akónúro pé àní máa ṣàlùkárì torí wípé link ni tí máa connect yẹn pẹ̀lú ọba adẹ́dà gbogbo wa masala jẹ́ kí n fún yẹn ní instance kan an bọ́ láti Madina lọ sí Maka ọmọkùnrin kan wá ń sáré bọ̀ pẹ̀lú mọ́tò mọ́tò yẹn wá fẹ́ tákìtì gbogbo àwọn tí ń bẹ nínú mọ́tò ṣe subhanallah alhamdulillah àwọn tí ń ṣe la ilaha illallah wa la sharikala lah lahul mulku wa lahul hamdu wa la kulli shay'in qadir wọ́n tún yẹn lè hang wọ́n sì fẹsẹ̀ lélẹ̀ báyìí so nínú àwọn àgbàlagbà tí wọ́n bẹ ní sórí àǹfààní zikiri báyìí so irú nǹkan bá um, ó lè máa ṣọ̀pọ̀lọpọ̀ la ilaha illallah wahdahu la sharika lah lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir torí gbólóhùn yẹn kì í ṣe fún àárọ̀ àti ìrọ̀lẹ́ nìkan tá a bá rí i nítòjíṣẹ́ náírà fi sọ pé ká máa ṣe pàápàá jùlọ láàárọ̀ àti ìrọ̀lẹ́ ó ní yóò lé ọgọ́rùn tá a bá ṣe yóò lé ọgọ́rùn aburú jìnnà sí wa yóò fún wa ní ọgọ́rùn dáadáa yóò fún wa ní àgbéga lọ́nà ọgọ́rùn yóò dẹ̀ fún wa ní ààbò lórí nǹkan bí àṣà tí ìnà tó oríṣiríṣi lọ́nà ọgọ́rùn bámbámbám so kìí ṣe àsìkò yẹn nìkan ló mọ ẹni situation téèyàn bá ti bá rẹ̀ yẹn tó yẹ pé ó fẹ́ connect pẹ̀lú ọba adẹ́dà kíkún fún un ní ṣíṣe ní tí ó pàtàkì ni. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وله كل شيء قدير لا إله إلا الله كما قونين ṣe sẹ́yìn. sa wọn ṣẹlẹ̀ sí ọmọ ìyá wa kan gbàtà jọ ń sọ̀rọ̀ oúnjẹ ta yẹn so àlè sọdílẹ̀ tí asiri yẹn fi tó so lára ẹ̀ ni wípé ó padà wá discover pé ọ̀kan nú àwọn ọmọ ẹ̀ pàápàá jùlọ lè tó jẹ́ first born yẹn. obìnrin àkọ́kọ́ obìnrin. ó ní má sùn. ah tó lágbára gan. ẹẹ ní tí máa sábà fàmọ́ sùn náà ni pé ìgànnà lanu ni aláàmú fi wọ̀ ẹẹ tí sórí gbogbo àwọn àkàrà tó yìí sẹ́nà sàlàyé sàlámù tó fún wa láti fi fún wa ní ìṣọ́ ni láti fún wa ní ìṣọ́ kìí ṣe ìṣọ́ lórí aburú nìkan wípé kí aburú má ṣẹlẹ̀ sí yàn ọ̀dọ́ ògbóngbò aburú ni wípé kí yàn má tán pẹ̀lú ìmọ̀ ni ògbóngbò aburú nù ẹni tó bá ń dún mọ́ ní ṣíṣe torí ti dún mọ́ ní má àtàwọn àkàrí yẹn tọ́lọ́jọ́ máa ń sún mọ́ náà yóò máa kún fún ṣíṣe rẹ̀ tí ó fi jẹ́ pé kí ni yóò wá tán pẹ̀lú rẹ̀ ṣùgbọ́n téèyàn bá ń daralẹ̀ tí ó bìkítà ọmọ fasara bi sọ ma pé allah subhanahu wa ta'ala ni innahum yarawnakum min haythu la tarawnahum wọ́n rí i lọ́nà tẹ́yìn rí wọn so ó lè jẹ́ ìgbéraga kan ló ṣe ń gbà kan tàbọ̀ jọrọ̀ rẹ lójú ẹ̀ á rí i pé apẹ́ lórí àwọn bá a ṣe fọkàn báyìí tá ìwòkúwò ìsọkúsọ ó lè jọrọ̀ kan ló sọ tọkọjá àlà sàgbàlagbà. So, sẹ́gbẹ́ rẹ̀ tàbí sí ẹni tó kéré jù ẹ lọ tó ń ṣòwò àwọn kankan you know nínú ara rẹ lẹ́mìí rẹ yóò affect rẹ ó lè gbé ọ wálẹ̀ tó bá ti jẹ́ ọ wálẹ̀ yóò reflect nínú àwọn kankan àwọn rí ìwọ rí ó ti mọ̀ yí pé ó ti ṣubú ìgbẹ́nà rẹ ti lanu yóò yóò dọ́gbọ́n wọbẹ̀ because mọ́tẹ́lẹ̀ ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà <laughs> gbogbo wa náà lọ ṣe rí. Eh, eh, wọ́n lè ṣeré lórí oorun gan àbátẹ̀dá ọmọ àyà ọbọ̀ síwájú mírọ̀ wọ́n wo mírọ̀ sara mu ó múra dáadáa ó fi tu ààrẹ sára ibi tó ti wá wà ń bẹ̀ ni ìyẹn lọ́lọ́run dá báyìí òun náà wá ibi tí wàhálà ti bá nù eh, ibi tí wàhálà ti bá nù pẹ̀lú gbogbo gbìyànjú tí máa ń ṣe wọ́n wá títí kí ló lè ṣẹlẹ̀ kí ló kó fún wa ní wọ́n wá ń ka àwọn tó lè fa ìbẹ̀lẹ̀ ẹ̀rí ọkàn ti jẹ́ òun náà ó ní nígbà báyìí òun ṣe báyìí òun ní fílìn báyìí wọ́n á kó ṣe tawba tawba tó ṣe náà ló ń kálí jẹ̀nu kó lára so irú nǹkan báwọn máa ń ṣẹlẹ̀ ó lè ṣàfọ́fọ́ òbí gangba mi torí pé kí ni eh, ọba adẹ́dà ó fẹ́ fi ó fẹ́ fi na òbí ní kòbókò tó eh, lónìí gbọ́ ọ gbọ́ so irú nǹkan báwọn lè ṣẹlẹ̀ Hmm. torí gbogbo tí ó fi mọ àlọ́ kẹ́sí wa nítòsí tó jẹ́ pé èdè ó ń lé nǹkan tá a fi lé bọ́m̀bẹ̀ òun náà ní wípé ká juwọ́ jùsẹ̀ fún ní gbogbo ní gbangba àti kọ̀rọ̀. so lórí ẹ̀ sá ọmọ yẹn sálẹ̀nu kan ọlọ́run sáà ni ó lọ sí ọ̀dọ̀ bọ́dà kan sáà fún ní àwọn àfikà tí ó mọ̀ sí. Hmm. Ah, ó lè jẹ́ àfikà rò lè

ó dàbí òkà tá a jù sínú pápá táàrí pápá táàrí òpin rẹ̀ táàdẹ̀ rí bẹ̀rẹ̀ rẹ̀ sánmà àkọ́kọ́ náà lẹ́gbẹ̀ẹ́ sánmà èkejì bó ṣe rí nìyẹn tèkejì lẹ́gbẹ̀ẹ́ kẹta bó ṣe rí nìyẹn ẹ̀kẹta lẹ́gbẹ̀ẹ́ kẹrin bó ṣe rí nìyẹn ẹ̀kẹrin lẹ́gbẹ̀ẹ́ karùn ẹ̀karùn lẹ́gbẹ̀ẹ́ kẹfà ọba adẹ́dà wa ní wàsíà kùrìsì yìí sàmàwá àti ọ̀rọ̀ àdùn bóò lálẹ́ àràṣì rẹ̀ ó ṣe wá rí bóò ni òun gan tó wá lékè ọ̀la lórí rẹ̀ bóò ni ó ṣe rí bó ṣe pariwo nu Allah tí má sọ fi kó lára rẹ̀ so because kò sí ti ó lè ṣoògùn alẹ́ dà bíi tawhid àti kí má ní orin lẹ̀ ló fi jẹ́ pé gbogbo àwọn ànábì ọlọ́run bá sallallahu alaihi wa sallam àti gbogbo àwọn afáàlọ́lá tí wọ́n ń pèpè sí lẹ́ni kí àtúntò fìdá àti ìmánì ṣe sheikh usman ibn fodi rahimahullah kawasa tó ń ṣe gbìyànjú jihadi rẹ̀ ntọ́kọ́kọ́ tọ́kọ́kọ́ tẹnumọ́ ni sheikh abdulwahab rahimahullah kawasa táwọn náà tẹnumọ́ ọ̀rọ̀ tàhí tàhí tàhí tàhí òfin yẹn pété wọn sọ yìí pé ah, ọ̀rọ̀ alákìdá alákìdá tákìdá ọba yẹn jù tí orí èèyàn ò bá pé gbogbo bára rẹ̀ sì lè wù kọjú ọ̀lọ̀ kí n láà so ló fi jẹ́ pé èèyàn ò múra sí aspect yẹn dáadáa ló yẹ pé àkìdá tó yẹn jù àti mọ́yìn tó pé ẹntóni ó lè dẹ́ṣẹ̀ láyé yọ jẹ̀yà lọ́hùn ṣùgbọ́n yọ padà bọ́ yọ ra lè jẹun náà wọ̀ ṣùgbọ́n tí ó ṣe wọ́n ràn wọ́n rán nípa akida àti tahid àti iman ó lè mú jẹ láyé ṣùgbọ́n lọ́hùn ìyá rẹ̀ gbére ni kọ́lọ́mọjà jẹ́ kankan bẹ́ẹ̀ advice níbi tí wọn kaba ti kọ́kọ́ ṣẹlẹ̀ sí yẹn báwọn àkàrò yẹn ni kéèyàn máa ṣe fún un kéèyàn máa pe àkíyèsí rẹ̀ wá sórí ọba tá wí ó mọ ohun tó ń rò nínú rẹ o ó gbọ́ tó ń sọ ó dẹ̀ rí tó ń ṣe so ohun tó ṣe tó fi rí ìyọnu rẹ kò sí ìtọ́lọ́lá tó káforí balẹ̀ fún ní ẹ̀rùn ohun tó sọ tó fi rí ìdùnnú rẹ kò sí ètò tó yàtọ̀ sí pàkàkà Quran òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́ni subhanallah walhamdulillah wala ilaha illallah. Allahu akbar wala hawla wala quwwata illa billahi al-ali al-azim ẹgbẹ́ àwa kan wípé tí wọ́n fi ń kọ́ ilé fún wa nínú ọgbà àlìjẹ́nà nìyẹn so bọ́ba ti fẹ́ kí tiẹ̀ ọkọ̀ sí bẹ́ẹ̀ náà ni nígbà Quran kíkà ìhà Quran sórí ẹ̀ máa ka kí ni òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ ó ní wọ́n sọ yìí pé ah máa fà á máa fà á gún bó ń ṣe ń fà láyé ibi tó o bá fà dé ibẹ̀ ní lẹ́wù inú ilé rẹ̀ nínú ọgbà àlìjẹ́nà so gbogbo orun kan báwọn <clears throat> kì í ṣe àwàdà nǹkan òdodo ni kásìtẹ́tù sọ́láṣà lẹ́nẹ́rì sallallahu alaihi wasallam nǹkan ìkẹ́kàá ń bẹ tó jẹ́ pé ọba alẹ́dà kẹwàá sí tó jẹ́ pé àwọn èèyàn ń ṣìlò kí ni fóònù bó ṣe lè wò kó kéré tó ó rí Quran download sí i wọ́n bá ń sin lọ́tọ̀ ń bọ̀ ọ̀wà ní mọ́tò ni ọ̀ṣẹ́ kìnìún ojókòó ni ọ̀rọ̀ àwọn kùrán bí ṣe péjì kan lọ́ndọ́gbọ́n wò ni béèrè bí àwàdà yóò yọ lẹ́nu pé láàrin ìjọ márùn ọ̀ parí kùrán but kí làwọn èèyàn fi ń ṣe. so oríṣiríṣi wàhálà fi ń wọlé sí àwọn èèyàn lára ó dẹ̀ kọ́mọ pẹ̀lú àwọn obìnrin ju ọkùnrin lọ náà ni and uh, one week níbi spiritual kínní jọkùnrin lọ ṣùgbọ́n ìtọ́ serious gan nínú wọn. No tó bá da gbogbo eléyìí nù agbára máa ń wà fún ọ lọ fi jẹ pé tó bá nírú wọn níyàwó ọgà máa kọ́ máa dáwọ́ lẹ̀ bákọ̀pù ńlá ni wọ́n máa ń jẹ́ fún something of nature ó pàtàkì gbogbo àwọn nǹkan yìí ó pàtàkì téèyàn máa mójútó tó kí ìkẹ́ kọ́ mọ́ bá fi di àgbàlagbà wọ́n ń ṣe kútùbà lọ́wọ́ ó ń dẹ̀ wà níwájú ìmáàmù báyìí. ẹni tó àwọn wájú kí ló tó sí ó tètè dé masjid àyọ̀dẹ́ ṣùgbọ́n gbogbo bí wọ́n ti ń ṣe kútùbà fóònù bóyá ṣe rí fóònù yẹn ló gbé síwájú báyìí bí ń ṣe ń ya fọ́tò ara rẹ̀ ní ti kínní <laughs> èmi tí mo wọ masjid ńgbà mo wá fẹ́ lọ sí mo wá fọwọ́ gbà fóònù yẹn dànù lọ́wọ́ rẹ̀ rò pé mistake ni tún gbé e ó kọ̀ntínú torí tí ń sehun ó ti mú lọ́kàn kó tí ẹ̀jọ́ máa ń ti ń ṣẹlẹ̀ ní kótópà jùmọ̀ bá mo tún wá fẹ́ lọ sùjárà mo tún gbà dànù gbà yín lọ́wọ́ àwọn kì òun ọ̀ràn kan lòun ń dá lọ́wọ́ tí wọ́n fi ṣe lè lọ́wọ́ àdójú rẹ̀ dé so nǹkan tó ṣe kínní ni so gbogbo nǹkan wọn yé ewu ńlá ni tó yẹ pé ọ̀nà tí aburú bá ṣẹlẹ̀ sí yẹ̀ dání because táàkì kárò bá ti ń yẹ̀ báyìí aburú ńlá ni ló fi jẹ́ pé n tá a fi di àwọn ọmọ wa ní amòrè lélẹ́yìí torí kí ọwọ́ má bàa tẹ̀ wọ́n. na. nítorí lórí ọmọ yẹn gbọ̀ngbọ̀n lórí ọmọ yẹn gbọ̀ngbọ̀n gbọ̀ngbọ̀n. wà á yóò sì máa gbìyànjú lórí rẹ̀ ni kò ní. Eh? tíba rẹ̀ ọba ní ká ọlọ́run ní fún lọmọ ẹ ẹ kò sí tíba ọba ọka na. ìgbà tí ó sàn ṣe m gẹ́gẹ́ bí sọ. ọba bẹ̀rẹ̀ sí sọ nísinsìnyí. ọlọ́run sàn ní pé kí wàhálà ọmọ yẹn. na ó wá pé jókòó ó bá wípé ọmọ ẹ n tó ṣẹlẹ̀ ni wípé ọmọ yẹn padà ó kọ́ ìzìnà rẹ̀ ó fẹ́ para ẹ̀ so létà ọlọ́run sá padà rescue rẹ̀ ìpè kò bá lọ so ó wá bilé rè pé kí ló fa ìtọ́fi kọ́ ìzìnà rẹ̀ tó fẹ́ para ẹ̀ wọ́n lóun wípé wàhálà tó ń da bàbá òun sí pọ̀ wípé òun rí gbogbo àwọn wàhálà rẹ̀ wípé wàhálà yẹn ti pọ̀ jù ẹni tó ti ní tẹ́lẹ̀ tí ò ní nǹkan kan mọ́ kódà ó fẹ́ lè pe oye òkúta lówó ibi tí ó bá dé. ṣé tiẹ̀ tó ti àlẹ́ ṣé tiẹ̀ tó ti àlẹ́ ayé o. ó ara ah, possible <laughs> so ó wá ní ohun tó ṣẹlẹ̀ ni pé òun lòun wà nídìí ọ̀rọ̀ yẹn. kọ́mọ̀dà lóhùn ọlọ́run lọ́wọ́ ń di rẹ̀. Eh, bẹ́ẹ̀ ni eh, eh. ó wá dé pé ó kéèké ni reason tó sọ pé ìwọ ló ń da òun láàmú ó wá ní wípé ibi iṣẹ́ wípé wọ́n fún òun ní àwọn nǹkan tó ń dà síbẹ̀ tó jẹ́ pé ọjà yóò di òkúta tó jẹ́ pé òun ní kò fi rí nǹkan kan ṣe mọ́ níbi iṣẹ́ kejì tó ń ṣe nílé wípé tó bá ti di lóru wọ́n tó ti fún òun ní nǹkan kan tó jẹ́ pé òun á lọ síbẹ̀ tó ń bá ti fi nǹkan yẹn síbẹ̀ báyìí gbogbo ẹ̀ mọ́tò tó tún ní nígbà tí o kì fi ṣe transport tẹ́lẹ̀ tó ń fi ṣe transport so mọ́tò tí ò ní sí nǹkan kan tó ṣe mọ́tò yẹn náà tó bá ti fẹ́ lò báyìí yóò dojú rú tẹlomi bá gbé mọ́tò yẹn báyìí tó start yẹn báyìí ó bá tiẹ̀ lọ́rùn tó ń bá ti gbé báyìí problem ó dé lóríṣi mọ́tò yẹn wọn wájú ilé ẹ̀ ń sìn ó paaki ó ló ṣẹ̀ṣẹ̀ kun mọ́tò yẹn ni ìtòbi ọdún kan tó ti paaki ẹ̀ lẹ̀ ń sìn bẹ́ẹ̀ tàbí kó ní díẹ̀ so ó wá ní pé ó da àwọn owó wá ni ló ń ní kó mọ̀ sí léyìí so bó ti fẹ́ sọ bó ti fẹ́ máa sọ pé ok àwọn báyìí lọ́wọ́ adé kúkú àwọn owó àwọn àlọ́run ò sísọ nǹkan yẹn so iṣu yẹn fà pọ̀ gan. tí wọ́n bá ròyìn bí bàbá ra ọba adẹ́dà fún ọmọ yẹn ló wà nínú ewu ju bàbá lọ ọmọ ọ̀bọ̀ bàbá ti bọ́ná bàbá kàn òun ló rìn dìrìn àrè ó jìnnà sí agbo tí yóò ti máa rẹ ọ ti máa rí tají gbàtí changing dé ọbẹ̀ dànù problem tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nù. No kí ló bá dẹ́dà sí sọ wasbir nafsaka ma'a alladhina yad'una rabbahum bilghadati wal 'ashi turiduna wajhahu wala ta'du 'aynaka 'anhum turidu zinata al-hayati ad-dunya tiẹ̀ yẹn ibi iṣẹ́ tọ́ba yẹn náà fìlà ara ká méjì síbẹ̀ gbogbo ìgbà tó bá fẹ́ wọbẹ̀ tó ń ṣe àkàrò rẹ̀ gbogbo yẹn kó tínú ilé náà ó jì padà tí mọ́tò àá alladhi sakhkhara lana hadha wa kunna lahu muqrinin alahu mukri sí Allah subhanahu wa ta'ala aha kó o ṣe gbogbo wọn yìí eyín ti tó tó bá yẹ pé nǹkan míì wà ní òjíṣẹ́ ńlá sàlàsàlàm bá fún wa eyín náà ni ṣùgbọ́n ẹni tí ó lò ó tí a mọ̀ pé bí ìkíní ò bá sí ní apá bóyá bá mu ìdàdá nìkan bọ̀tọ̀bọ̀tọ̀ ni ọmọ sí ṣùgbọ́n tí kìíní bá wà lápá tó bá mú ọwọ́ ìka méjì gan tó bá rọra fi mú yóò ṣe kíni yóò gé nǹkan òun ni ó tún ìgbàgbọ́ rẹ̀ ṣe kó fi mọ̀ yìí pé òun ní nǹkan lọ́wọ́ tó bá ti ń ṣèyàn èyí ọmọ yóò rescue ọmọ ni kúrò nínú wàhálà tí ó wà nù rẹ̀ láti jẹ́ wípé àwọn kan ò lè máa dictate fún ọmọ láti tà mọ́ obìnrin abilékọ ni a ti máa bí so many times ìgbà míì gan-an náà lè wà ní òkè mi ó ní wọ́n máa ń pè òun lọ sí mítìn lóru mo ní ẹ àwọn wo à ah, ṣé kò lè yé mo ní ok ìwọ ló ń dà láàmú ìwọ náà ló yé ìwọ náà lọ ṣàlàyé ó ní hmm, òun fẹ́ túbà mo ní ntẹ́ mi fẹ́ gbọ́nù òun ò fẹ́ bá wọn ṣe mo ní ntẹ́ mi fẹ́ gbọ́nù torí tọ́ ọ ṣe nǹkan mi yàtọ̀ sí tọ́ bá adẹ́dàfin lójijì ṣẹlẹ̀ ṣẹlẹ̀ àṣẹ òun ẹ̀ náà ọ̀nù wọ̀ náà.

bọ́ bá ṣe rí sí títí di next week jẹ́ kí n gbọ́ ọbẹ̀ rẹ̀ tó kejì lọ́wọ́ ó ní sheik gbà tó ń gbé iná fúlàdì dé wọ́n sá lọ mo ní ẹ̀hẹ́n ó ní bọ̀dé wọ́n tàka sóhun mo ní ẹ̀hẹ́n mo ní abẹ́ ààbò tiwo ni wọ́n fà ọ́ lọ ó ní tiwọn mo ní títà ni wọ́n sá sí ó ní Allah mo ní ẹ̀hẹ́n ta ló lágbára jù nínú méjèèjì ó ní Allahu akbar mo ní ẹ̀hẹ́n ó ti gbà mo lọ́n bọ́ bọ̀ díẹ̀díẹ̀ so ibi tó ti ń ṣe ẹ̀kọ́ṣẹ́ tọ́ba ní kó òun gbé omi fún ọ̀gá rẹ̀ ó ní yóò dẹja wọ́n bá jùlẹ̀ ọ̀gá àmọ́ wò pé bọ́yá òun mọ̀ọ́mọ̀ ń fọ́ kọ́ọ̀pù ni so òun ara dọ́sìn kan padà fún bóun ti ń ṣe nu mo ní continue ìsọ́mọ̀ ṣe tiẹ̀ ntọ́ka <clears throat> ṣẹlẹ̀ sí ni wípé wọ́n fi lọ́rùn lẹ̀ ó dẹ̀ firi ṣùgbọ́n àwọ̀ rẹ̀ wá ṣe ó pupa ó dẹ̀ gàgàn tó yẹ pé tó o bá ti rí ọ wá dàbí ọ̀gẹ̀dẹ̀ tí wọ́n bọ̀ báwọ̀ rẹ̀ ṣe rí nù ọba ni ṣe ṣe rí báyìí mo ní inú kó o ṣe kélé ìṣẹ̀lẹ̀ sí ọ àti kó o wọ náà ọba adẹ́dà ń jọ gbìndé alikiamu ewu lọ bẹ́tà ó ní jazakallah khair alhamdulilah ó ti bí ma àwọn ọmọ ti dàgbà àwọn ti lọ lé kéwù nísìnyí alhamdulilah àwọn ọmọ gbọ́ àkìdá yìí tọ́wọ́ ti ń fẹ́ sọ̀rọ̀ kan ọmọ kékeré màmá ẹ̀dá yín lẹ̀ àkìdá yẹn ò yẹn jú dáadáa tó nìyẹn. tó pé ọmọ sọ fáwọn àti ẹnkọ́ wọn lé kí ó gan ni ṣẹ́ra àfa báyìí àkídà rẹ̀ ò yẹn ju o olóńbéè ọmọ òun pé kí ló tó fi lákìdá àfa àwọn yẹn ju ní tẹ̀ mọ́lẹ̀ kọjá bó ló ṣe nígbà tó bá sọ pé látẹnu sọlá sọlá pé náà ó ní bó ló ti oríṣiríṣi máa so ntí a fi bọ́ nínú òkè ìṣòro ó ti pé sí wa lọ́wọ́ nílò rẹ̀ ò ní. ọ̀bọ̀rọ̀ tí ní jìnnà àti pé kí ètò ṣe ẹnì àhàn pé ọ̀bọ̀rọ̀ free ni wọ́n fún wa ọ̀bọ̀rọ̀ ni ń tà jìyà fún ń tà fi ara ṣiṣẹ́ fún tọ́tà bá mọ iye ẹ̀ ní àwọn tí wọ́n jẹ́jà ìlú àti wọ́n ti fojú winá winá rárá àti wọ́n fún wọn lẹ́yìn wọ́n bẹ̀ ni. ọ̀kan nínú àwọn ọmọ ya <laughs> tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà máa ń kó dìgbọ́ndìgbọ́n yẹn káàkiri wọ́n ń kó káàkiri wọ́n á pàdé lóde pẹ̀lú àwọn onídìgbọ́ndìgbọ́n bíi tiẹ̀ ọwọ́ nìyẹn bàbá yìí wọ́n lọ́wọ́ rẹ̀ ní lọ́wọ́ rẹ̀ bá ní wọ́n rú rú rú lọ owó dẹ̀ wà lọ́wọ́ rẹ̀ wọ́n náwó náwó náwó yọ àbá orí pàdé àfàsúnà ẹ wá ẹ̀yin ní súnà ẹ wá nǹkan kan ṣe fún wa wọn ní máa ka kúlù wà láhàd kúlù àlọ ìfọlá kúlù àlọ mìíràn ó ní ọkọ rẹ rìn lọ lórí ọba million stone ti na ó ní bẹ́ẹ̀ ni ọlọ́run fẹ́ fi orí ẹ̀ san ọpọ́n ká ní kó tó wá dá ọ ọ̀dà ó ṣe tẹ́fù wọ́n ká kúlò wà láhà kúlọ́dọ̀ bí nàá wọ́n fi pa kíní ìmọ̀ ni ó ń ṣe báyìí àà ó bẹ̀rẹ̀ sí ṣe lọ́ba lọ́ba dò ó ní so lè búra pé òfin kan mi kù ó ní à sẹ́mi mọ́ka síbí wọ́n lọ́ka síbí wọ́n ṣe mọ́ka náà ló sì kà sẹ́mi mọ́ka ni ọ yà lẹ́nu so kìí ṣe lásán ni tí wọ́n ní lẹ́yìn gbogbo oorun ká máa kà torí ìtàṣùbà àti tòru sàmọ̀ yìí pé àsìkò wàhálà tó ṣe kíní jùnú tó dẹ̀gùn wọ́n ní káka mẹ́ta láàárọ̀ alẹ́ náà ìrọ̀lẹ́ náà káka mẹ́ta rẹ̀ kí ló yíṣẹ́ náà sọ́nà sọ ó ní yóò sọ adé àsìkò oorun tó tẹ̀lé títí títí tí ó fi yípo tó jíṣẹ́ tá a bá fẹ́ sùn kí wọ́n ní káka káfi para tí wọ́n ní káka náà so tọ́ba yẹ pé nǹkan míì bẹ tó tún jù òun lọ ìgbà tí wọ́n fi sahara òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam tí wọ́n dì ó ní tóun bá ti kà báyìí tí wọ́n tí wọ́n fi di òun tóun bá ti fayọ báyìí ńṣe lòun tú kí wọ́n tó sọ̀kalẹ̀ fóun òun máa ń lóhun àwọn nǹkan mi bí wọlọ́n sọ mi o nǹkan kan ṣùgbọ́n àgbà tí wọ́n ti sọ̀kalẹ̀ tán owó olóhun kan mi mọ́ àfi kí ni kúrò wọ́n lọ́wọ́ ntọ́wọ́ àrùn ni ọ̀rẹ́ kìmọ́lẹ̀ ọ̀rẹ́ ń ṣe alhamdulilah nísìnyí báyìí òun náà ti di ya tẹ̀wéèdì láàrin àwọn obìnrin ẹgbẹ́ rẹ ni ah níbo ló ìkíláàsì àti mọ̀ọ́sà tẹ́ǹsì ìdá mùsùlùmí nù ayat kùrùsí wà ń bẹ tí wàá máa kà rẹpẹtẹ oríṣiríṣi ọ̀rẹ́ wa ó simple bọ̀ tó bá fi di pé nǹkan yìí fẹ́ máa mẹ́hẹ̀ chẹ́ẹ̀kì ẹ̀ṣẹ̀ tó ń ṣe ibi tó kù sí sí ọba adẹ́dà tó bá ti dín ẹ̀ bá ti ń tẹ̀lẹ̀ tó nǹkan kan lọ lọ́ba ọba adẹ́dà ọmọ fi ha ẹ̀ṣẹ̀ yẹn kúrò náà kó tó di pé oògùn rege padà kọ́ba adẹ́dà kójá lè dúró déédéé hmm. ó kò sí nǹkan alladhina qalu rabbuna Allah thumma istaqamu tatanazzalu alayhim al-malaika alla takhafu wala hmm. so hmm. and irun abi. Jazakumullahu khair ní òkè kákọ́ ká fi wọ́n ṣẹ́ síbí báyìí السلام عليكم ورحمة الله وبركاته جزاكم الله خيرا السلام ورحمة الله وبركاته لا بأس طبعا إن شاء الله أنا وياك نعم جزاكم الله خيرا kí mo fẹ́ bèèrè lórí pé tí èèyàn bá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ afa um, tí èèyàn dẹ̀ ní àwọn àkíyèsí tí èèyàn fẹ́ pé afa sí gẹ́gẹ́ bíi bí yẹn ṣe ń bẹ nǹkan lọ́dọ̀ àfà pé ó ní bí yẹn ṣe máa ń ṣe níwájú àfà gẹ́gẹ́ bí tí wọ́n fi kọ́ wọn lè Yorùbá kò ń rọrùn ìyẹn pé níbi lẹ́kẹ́ta àkọ́kọ́ ń lọ tẹ́lẹ̀ kò ń rọrùn láti pé àwọn àfà ṣàkíyèsí àwọn kan tí yẹn bá rí pé kò ní kájọ so àwọn ọ̀nà wo ló lèyàn lè lò nínú súnmọ̀ láti fi pe àfà ṣàkíyèsí tí yẹn máa pé ah, nǹkan báyìí nìyẹn gbà fún yẹn. tó bá yẹ pé àfàsùn náà yẹn lè pa kéèsì ẹ̀sìn láṣẹ torí ìzáyédà kóun náà mọ̀ kó máa struggle lórí ẹ̀ tàbí kó mọ̀ tiẹ̀ mọ̀ yìí kóun ṣe kó mọ̀ mọ̀ tó bá yẹ pé kó mọ̀ èèyàn béèrè ní ìbéèrè tó jẹ́ pé yóò súnmọ́ báwọn àti bó ni èèyàn ṣe gbọ́dọ̀ kó yọ ńbẹ̀ látara bẹ́ẹ̀ yóò affect òun náà bọ̀gbọ́n tí ò bá mọ̀ kéèyàn fi tó létí ipa báyìí ò ń tí ó ń ṣẹlẹ̀ tó ń ṣẹlẹ̀ ni kó fi lè tètè súnra kìlò rẹ̀ torí ń gbà mí ó lè àìbìkítà lè ṣẹlẹ̀ sáfà. sákùnrin ah. ọ̀fẹ́ ọmọ kékeré kan gbé ọkàn lọ́wọ́ tọ́lọ̀ bá ní kullu nafsin dha'iqatul maut ó wá bèrè pé sáwọn màláìka náà kù. bẹ́ẹ̀ni ikú gan kù àwọn màláìka ikú gan kù. bẹ́ẹ̀ni ikú màláìka sani màláìka kù. bẹ́ẹ̀ni ó náà kù. tí yóò fòfin rí gan. gbogbo wọn ni wọn kù. wa yabqa wajhu rabbika dhul jalali wal ikram. gbogbo wọn ni wọn kù ikú gan kù wọn yàn kéré gbangba ajọ́ gbẹ̀ndẹ̀ alikiyama lẹ̀dá kankan òfin ní kú ma láàfin wà lọ gbére ọgbà àlìjẹ́ náà kọ́ lọ́wọ́ ṣe rọrùn fún wa. asalaamualeykum. wa aleykum asalaam. Um, mo máa nífẹ̀ẹ́ sí pé kẹ́ ẹ ṣàlàyé nípa nǹkan tí à ń pè ní eh, ọ̀rọ̀ ẹ̀yìn àti pé màá fẹ́ kẹ́ ẹ fún mi ní. à ń bọ̀ lórí rẹ̀ nínú tíra wa but ní ṣókí ntí ó jẹ́ ntẹ́yàn ń ṣe ṣùgbọ́n tó yẹ pé tá a bá sọ níṣẹ́jú rẹ̀ inú rẹ̀ ó bàjẹ́ mọ́sálà sọ́ọ̀mà ńgbà tó ṣẹlẹ̀ tí ìyá wa sọ̀fíyà èèyàn kúkúrú ni àbí bẹ́ẹ̀ kọ́ sọ pé kì í sára bù ú ìyá Aisha radiyallahu anha wọ́n wá ń sọ yí pé àbóòrí bí Sọfíà ṣe rí ni wọ́n wá fẹ́ máa ju èbó ṣe kúrú kí ló jíṣẹ́ lásán àṣọlá sọ oníṣòrí tó sọ yìí tí wọ́n bá dà sí odò ọ̀sà àbókùn <laughs> yóò yóò yóò yóò rú pọ̀ débi wípé òun ọgbà ni yóò dọ̀tí ibi tí ọ̀rọ̀ tó sọ yìí dọ̀tí dé yàwá ni ah ṣé bí bó ṣe rí mò ń júwe òjíṣẹ́ náà sàásà níbẹ̀ tọ́ba gbọ́ ṣé inú rẹ̀ ó dùn ó ṣe sọ àwọn nǹkan dáadáa tí ń ṣe tó yẹ pé tọ́ba gbọ́ inú rẹ̀ ó dùn because pé kèé fòrú ṣeré kèé fi kíní ṣeré tó yẹ pé tọ́ba gbọ́ inú rẹ̀ ó dùn yóò tún fẹ́ máa tẹ̀síwájú lórí rẹ̀ sí so ntí ó jẹ́ ntí èèyàn ń ṣe tọ́jà lébù tọ́jà pé tó o bá sọ níṣẹ́jú rẹ̀ kò ní dùn mọ́ ó ní tó o bá wa sọ lẹ́yìn gíbà nìyẹn ọ̀rọ̀ ẹ̀yìn nìyẹn ṣùgbọ́n tó bá yẹ pé tí ò ṣe ni ah, bhutan nìyẹn blackmail nìyẹn ẹ ló fi jẹ́ pé ńgbà míì ó lè rò pé ń ṣe kọ́ mọ́ ń tó fi ní àwọn afáàfi sọ pé ń tó ti dáa jù ni pé kó kónú ró níbi ọ̀rọ̀ anybody torí wípé nínú iṣẹ́ rẹ ni ó ti gbẹ̀san níjọ́ gbẹ̀ndẹ̀ alikiamu nígbà tó jíṣẹ́ lọ́sàn àṣàlà fi ń sọ yìí pé ta ló lò ṣe àwọn sàbẹ̀ ń júwe ní báwọn ṣe mọ̀ òjíṣẹ́ lọ́sàn àṣàlà ní gbogbo eléyìí èso lò ṣe olùṣìlẹ́ni tó wá sí gbangba ajọ́ gbẹ̀ndẹ̀ alikiamu pẹ̀lú sẹ́tọ̀pọ̀ àti irun àtàwẹ̀ àti gbogbo dáadáa ṣùgbọ́n torí pọ́ eléyìí lẹ́yìn ó bó eléyìí ó sì gbéraga sí eléyìí wọ́n wá mú nínú iṣẹ́ rẹ̀ láti fi san àwọn ènìyàn lẹ́sàn débi wípé kò níṣẹ́ mọ́ tí wọ́n ó fi san àwọn ènìyàn lẹ́sàn ẹ̀ṣẹ̀ àwọn ènìyàn ni wọ́n wá ń kó fún òun ó wá dẹni tó yẹ pé kò ní rálì jẹ́ náà wọ̀ mọ́ iná ní ọ̀wọ̀ eléyìí ló lò ṣe kó lọ́ọ́ mọ́ta wá ló ṣe ló fi jẹ́ pé èèyàn máa ń ṣọ́ra àti mú instance wá níbi sàbí òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam tó jáde láyé sí jihad kó tó lọ sójú ogun kan bíi ó so nǹkan mọ́ inú nítorí oúnjẹ bíi ijọ́ mélòó kan kò rí jẹ màmá rẹ̀ rí tó ti jáde láyé inú màmá rẹ̀ dùn pé ah ọmọ àlìjánà òjíṣẹ́ náà sọ̀rọ̀ sílá ní tá ń sọ fún ọ bẹ́ẹ̀ ọmọ àbọ̀yọ̀ sọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ́yìn àbọ̀ dá sí ní tí ò kàn tàbó ní ní tí ò ní bùkátà sí kò fi sọwọ́ sí ọmọ làkejì tó ní bùkátà sí so gbogbo àwọn arú nǹkan báwọn ló fi jẹ́ pé ìdákẹ́jẹ́jẹ́ má máa ta pàpàwò pẹ̀lẹ́nu ó pàtàkì fún mùsùlùmí àwọn sálàf wọ́n máa ń wọ́n wọ́n kọ́ ẹ̀kọ́ ńlá yẹn látẹ̀dọ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam kákan dákẹ́ bàbá ṣàkà tàbá kakọ án tàbá wọ́n dákẹ́ wọ́n máa wò sùn láti rori sí ọ̀rọ̀ ọba adẹ́dàá Allah subhanahu wa Ta'fakur gbèsè pé kéèyàn kan máa sọ̀rọ̀ mùsùlùmí kan já máa sọ̀rọ̀ tòtọ́rọ̀ bá ti pọ̀ jù irọ́ wọ̀ tí irọ́ bá wọ̀ ọ̀rọ̀ ọlọ́rọ̀ wọ̀ tí gbogbo ẹ̀ oríṣiríṣi bá wọ̀ yóò a máa jó iṣẹ́ rẹ̀ yàn ọlọ́run máa jó iṣẹ́ rẹ̀ wa. ṣé mo lè fi ó tọ́ kí n fi bí ọwọ́ méjì bọ irú àgbàlagbà lọ́wọ́ sá. na ọwọ́ méjì. na ṣé mo lè fi bọ àgbàlagbà lọ́wọ́ sá. sábà lọ́wọ́. sá ètò bá ti rọ ẹ lọ́rùn. naam látọ̀dọ̀ àwọn sisters lókè naam ẹni ìbéèrè wípé lẹ́yìn takbiratul ihram naam àwọn àyẹ̀wò lèyàn tún gbọ́dọ̀ tún rèézi ọwọ́ sókè pẹ̀lú kábàrà. tó bá fẹ́ lọ sí rúkó tó bá dìde ní rúkó tó bá fẹ́ lọ sí sùjádà tó bá dìde ní sùjádà tó bá tún fẹ́ padà sí sùjádà kullu khafdi wa raf'i eh, mustahab kullu khaf ní gbogbo ọ̀lẹ̀ àti ìwólẹ̀ àti ìdìde sókè tọrọ jíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ wípé fún gbogbo ọwọ́ tí a raise a gba iṣẹ́ rẹ̀ mẹ́wàá ìka kọ̀ọ̀kan ládà kọ̀ọ̀kan. Ah, so. number four. wàlẹ́kùn sàlám. ọlọ́wọ́ sàlẹ̀kùn àlàáfíà yìí. àmín àmín ọlọ́jẹ́ ìtàn rẹ̀. àmín àtẹ̀yìn náà. ẹ jẹ́ lórí ìbéèrè tí wọ́n mú wáyà yìí. tí ó bá ṣe wípé ìyẹn tẹ̀lé imam tí imam ọ̀gbà ṣe bẹ́ẹ̀ nǹkan ṣé ẹni tó wà jọ mọ́ ẹ̀yìn ní ṣe bẹ́ẹ̀. ó lè ṣe torí àwọn mustahabat lẹ́yìn. alright now nípa ọ̀rọ̀ gbẹ́rẹ́ sísí ṣé gbẹ́rẹ́ sísí wà nínú Islam. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ torí tí wọ́n bá ṣe ìhìjámà fún yàn ìyẹn ìgò dídé wọ́n sìn ká tó fà gbẹrẹ náà nìyẹn but tó bá fi di wípé wọ́n ń fi nǹkan sí i tí ó jẹ́ wípé àmọ̀túmọ̀ rẹ̀ tàbí ó ń la nǹkan míì lọ òun ni Islam ò lọ́wọ́ sí but ordinary gbẹrẹ sísìn láti fi mú nǹkan kúrò lára láti fa ẹ̀jẹ̀ ọwọ́ èkejì ni pé ọmọ kékeré ọmọ òkú òun ṣé wọ́n lè di tí àti sheikh islam sọ bẹ́ẹ̀ rahimola aramatawasia wípé kò lè kà ọwọ́n ń já wọn ìwọ̀n yìí wọ́n wá ka wọ́n han ayatul kursi tàbí sọ́tìlẹ̀ ikhlas mawuzatan wọ́n wá so wọ́n wá fi kọ́ lọ́rùn kó sá fi wà lára rẹ̀ kó fi jẹ́ pé láti fi lé pé ó wà pàmísìbò. Ah, sheikh. Ah, Abdulaziz bin Baz àwọn náà sọ pé ọwọ́ permissible but kéèyàn kà ká fi pa ọmọ lára òun ló dáa jù tí ọ̀gọ̀rọ̀ àwọn salaf tí wọ́n fi sí ibi tí àwa náà fi sí nu. alhamdulilayi àtúndì ìyàpẹ̀ yín pọ̀ lórí ọ̀rọ̀ yìí. bẹ́ẹ̀ni àti yíyan mú gan pàápàá. kó bá ti jẹ́ pé tí wọ́n hàn ó jẹ́ tí ó nítumọ̀ suratul fatiha ayat kursi suratul ikhlas mawudatan àwọn àwọn ayat báwọn ìyapa ẹnu wà bẹ nínú àwọn salaf sọ pé wọ́n lè lò ó pé ńgbà tó yẹ pé ó kọ́ ọba adẹ́dà ni àwọn kan kíkà lọ bẹ́tà wọ́n sí so èkéyìí téèyàn bá ṣe ń bẹ̀ pọ̀ kéèyàn má lò kéèyàn má ti nǹkan míì tí èsì ń ta sọ yìí kó má wàá ti bọ̀ ebi táwa fi si òní wípé kàkà lọ́bẹ̀ ta. alhamdulilayi tó ló ń tọ́jú sọ̀rọ̀ ni pé ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ kíkà díẹ̀. tó kọ́ mọ́ bá di pé ẹ̀yin náà ẹ̀ á ṣe ní kẹ́ mọ́ tàbí ẹ̀ kẹ́ ewé sọ́mọ lọ́rùn. ó ọmọ tó bá sá ti di pé ń sọ̀rọ̀ àá ti kọ́ ní nǹkan kan àti sẹ a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaq kò fi jẹ́ pé àwọn ní láti kékeré ni mùsùlùmí ti ń kọ́mọ rẹ̀ lẹ́sìn kì í sàsọ àìsọ. ọlọ́run ṣàlùkù dáadáa. àmín. so nídìí ẹ tí ó fọ̀rọ̀ ni pé àwọn kan wọ́n takú pé kò sí tó jọ pé kéèyàn ó di tí a fún ọmọ kúrò torí pé àníwá mọ́mọ́ sọlá ọ̀sọ̀lá tó jẹ́ olùkọ́ àgbà kọ̀ọ̀kẹ́wù àìkọ̀mọ́ akọ̀kọ̀mọ́ ká pé ṣé ọ̀dọ́ ní jálàbí ni wọ́n ti wá lọ bá wọn bí ẹni bẹ́ẹ̀ ọ̀pá o. rárá ọ̀rọ̀ ọpọlọ àti ìfẹ́ nínú bọ́rọ̀ bá ṣe rí là ṣe là kí làwọn afa sọ lórí ẹgbà wa ni kéwù ẹgbà wa lẹ́sìn kì nígbà tí àwọn ọmọ ya ń bẹ̀rẹ̀ sí fún àwọn rí ní tí baba bombaz sọ bẹ́ẹ̀ rahimu allah rahmatan wa ṣe àfa tawhid ẹ̀dẹ̀ ṣàlàyé bó ṣe jẹ́ bó ṣe jẹ́ kí náà sáfìlà sọ lórí rẹ̀ ṣé kí náà sọ́dún al-Albani rahimu allah rahmatan wa ṣe bẹ́ẹ̀ ni ìyapa wà láàrin àwọn afa lórí rẹ̀ láwọn tí wọ́n ti kọjá lọ́gàn sọ pé àwọn kan sọ pé a lè lò ó fáànù tafsir kutubi sheikh islam ibn taymiya àwọn ọmọ wa nínú majmu fatawa àwọn gbogbo àwọn àlàyé àwọn ọmọ wa àwọn circumstances fún bí ẹni nísìn ẹni tó yẹ pé wèrè ni àti súnmọ́ gan àti ṣètò àwọn ìlànà kọrọrùn but wọ́n lè hàn kan bí nǹkan ṣọ́ láti fi dèémà lára dèémà ni láti fi ṣe xatafa fífi condition tó wà wọ́n ní gbogbo wọn yẹn pass permissible àwọn afáàkàn rárá tá a bá dúró nítòsí táǹkà suratul fatiha nìkan táǹtòsí pẹ̀lú ògùn ọlọ́run bá yóò yóò mú wa instances dẹ̀ wà torí bẹ́ẹ̀ tó ti rí báyìí nísìn ẹni tó yẹ kó ti di kíní tí wọ́n ń dè ní wọ́n ka sọ́tún fati amamátíkà wọ́n tù sí ìgbà tí wọ́n fi ka bíi àwọn bíi márùn mẹ́fà wọ́n fi ka bíi ẹ̀ẹ̀mejì ẹ̀ Allah subhanahu wa ta'ala ó dẹ̀ ṣe ní rọrùn so gẹ́gẹ́ bá a ti sọ síwájú bí n ti bẹ nínú ọkàn ìmánu bí kìmí rẹ̀ bá ṣe é ṣe kíní tó bẹ́ẹ̀ ni a masalan èèyàn ní masu wọ́n lọ sọ fún imam ahmed rahimahullah rahmatawasa imam sunna ó dẹ̀ bọ́ bàtà lẹ́sẹ̀ ó ní ẹ lọ fi hàn bí wọ́n ṣe gbé bàtà déwájú ẹni tó ní masu alijanu ní jẹ́ ń ní ìfẹ́ wàhálà bàtà lásán oníjẹ ń jáde ìfẹ́ wa alhamad ó dẹ̀ jáde ah, ní riyad <laughs> instance kan ṣẹlẹ̀ àfáà kan wà ẹni ọlọ́run bá ní ẹ̀yìn dáadáa ni tí Anthony mọ́sù tọ́ba ti ń ka àwọn ayat ẹ̀yẹ tálíjẹ ní ọba tètè jáde nísìn ìsìn ni ó di eru tí ó jóná tí ó gbọ̀n kalẹ̀ ó wá kò wá sí lárand ọmọ kan wá ní mọ́sù ọ̀kan nínú àwọn tí wọ́n wà ń bẹ̀ òun náà wá ń kà ni wọ́n á ń dá lóhùn wá sọ pé alqira'a nafsu walakin alshakhs yakhtalif la akhruj the same thing náà ni níta ń ka náà ló náà ka ṣùgbọ́n ẹni tí ń ka ọ̀tọ̀ ni ń jáde torí ẹni tó ń ka yìí ṣe èyí tara rẹ̀ ló fi jẹ́ pé wọ́n máa advice wípé ní àbá fẹ́ ṣe irú nǹkan báwọn kó náà kọ́kọ́ múná fúlà araka méjì wa kọ́ṣọ́ pọ̀lọpọ̀ yìí sick far kọ́ bẹ́lọ̀n ibi tó náà bá kù sí kọ́ bá dẹ́dà kọ́ bọ̀ ń mọ́ kó ṣe òun lẹ́ni rẹ̀ kó ṣe gbogbo àwọn àgàsọ yẹn yóò jẹ́ kí tiẹ̀ náà ò ní ìkì mi so <laughs> bó ṣe nínú. Allah sọ lọ sọ̀rọ̀ ẹ̀dọ̀ mo wá gba nọ́kàlẹ́ àgbà lọ́dọ̀ yìí. ojú ìṣẹ́ ńlá fún aná ìlàfún. ẹ náà etí mi sọ bẹ́ẹ̀ ni pé mo rí i pé àbúrò aláyé ìjà àkíyèsí ni o kí alájọwọ́ tó mọ̀ yín mi ò kọjá so tabadẹ lè kí o àjọ tabadẹ ti fẹ́ pèrò báyìí àwọn ọkùnrin yóò lọ sàlù àlà ó tọ ìlú náà bẹ́ẹ̀ o so mo dẹ̀ fẹ́ mọ ìdí àdúrà tẹ̀ yìí ṣe. bẹ́ẹ̀ni mo máa ń sọ tí mò ń jẹ that is one two bó bá ti fẹ́ ṣe bí ẹ ń já máa tètè so torí àwọn sálàfù ni àwọn máa ń páyà tálùwà láwọn bá já káwọn tó sóhun kọlọ́jọ́ má dé kọ́ bá wọn láì lálùwàlà so nítorí bẹ́ẹ̀ wọ́n yé sábà sí pẹ̀lú àìní àlùwàlà so àwọn afáwà tí wọ́n kọ́ ankéwu ó wọ́pọ̀ ní àárín wọn gẹ́gẹ́ bá fà ṣe sọ fún wa ní síwájú pé àwọn àgbàlagbà tàbágbà kí ó lọ́wọ́ wọn tá a dẹ̀ rí pé ìṣesí wọn wọn ká kọ́kọ́ kọ́ ìṣesí wọn ká tó kọ́ ìmọ̀ wọn torí ìmọ̀ ìṣesí yẹn ni ó ran ìmọ̀ wa lọ́wọ́ so ìṣesí tá a rí wọn sí subhanallah subhanallah bí wọ́n ṣe nímọ̀ tó àmúlò gan fẹ́ ju ìmọ̀ tí wọ́n ní náà lọ tó látara bẹ́ẹ̀ à ní ká máa kọ́sẹ̀ wọn bá a tẹ̀ rí bí wọn wọn ni ẹ kọ́sẹ̀ àwọn ẹni rẹ bẹ́ẹ̀ tẹ̀ ẹsẹ̀ ni rẹ àwọn apá ẹsẹ̀ ni rẹ ṣùgbọ́n tá a bá kọ́sẹ̀ ni rẹ ọlọ́run ó sì ju àánú wọ̀ káwa náà kó lè kó kó wa pọ̀ mọ́ wọn ìbáṣe nù pákàlà wọn pààkì wá sí pẹ̀lú wọn alhamdulilah. tó alhamdulilah ọgbà mi sọ́wọ́n hajj super naa ana ni kila bẹ biri naa. salamu aleykum wa rahmatulah. salaam aleykum wa rahmatulah. ala b'a ṣẹlẹ̀ kọ́ àlàáfíà yẹn sọ. àmín àmín àti wọn. hajj tó kọjá. bẹ́ẹ̀ni tẹ fàmí fàmí tẹ rí mi fàmí. ní Muzdalifa. na. wàhálà kékeré kan ṣẹlẹ̀. na. ebi pé mùnà ló yẹ kí awa awa alọ́sí mùnà. na. ṣùgbọ́n àyè tí àwa ní mùnà. na. àwọn ìlú kan náà wà ń bẹ. àwọn Burkina Faso débi pé kò gbà wá. na. so wọn wá lọ wá bomi fún wa. na ibi àwọn lọ bọ́ sí Muzdalifa. Hmm. so àwọn èèyàn àwọn èèyàn wá ń pé à ah, ṣé mò ń la wà ṣùgbọ́n ní mò ń lu yẹ ká wà mo ní ẹ̀dẹ́ mi fi dáhùn lóhùn ni pé mo ní ṣe rí tí Saudi Arabia bá ti ṣe plan tó bá ṣòfin gbogbo tó bá ti ṣe lọ́lọ́run gbà o. kọ́lá ọba àwọn lọ́wọ́ sí. mo ní ibi táwa yìí náà mú náà ní o. bẹ́ẹ̀ ni tèmi fi dáhùn lóhùn ni. ó ṣe bẹ́ẹ̀ ní sọ bọ̀dé yẹn bá tèmi bá wà ń bẹ̀ èmi ò yẹra pálá lọ sí mùnà ìyẹn pálá lọ sẹ́yìn ẹni gbàtà <laughs> fẹ́ kó ní arfa oòrùn ti wọ̀ ìṣá ìtìfẹ́ tó àwọn ọmọ ya ní ẹjẹ́ akírun ń bí kakuku kí magriba ìṣá ìwà ń bí tọ̀ ṣẹ́ẹ̀dẹ̀ mọ́ pé ń tó sọ ní wípé khudu anni manasikakum ẹ mú ìṣe ájì yín látara mo ṣe ṣe ájì mi ntọ́wọ́dẹ̀ tẹ́ ẹ̀ sọ yìí ó ṣẹlẹ̀ sójì ṣẹ́ náà sàlàsàlà sàbí tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ní asọ́láàtì ya Rasulullah ó wà nínú Bukhari magribu iṣẹ́ àìtí tó kákó púpọ̀ òjíṣẹ́ náà sàásá ní asọ́láàtì amamak irun wájú látìkì níbo níwájú Muzdalifa ló fi jẹ́ pé ọ̀gọ̀rọ̀ àwọn àfa position ni pé ẹni tó kírun tí í ṣe Muzdalifa ló ti kì tó kí magribu àti iṣẹ́ àti Muzdalifa ó yapa súnà ṣùgbọ́n ṣé ó nírun àbí ò nírun bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ pọ̀ lórí rẹ̀ Imam Abu Hanifa ni kò ní irun yóò tún kí position tiẹ̀ nu bọ́dá àwọn afá yòókù ni ah irun yẹn wà òkè tọ́wá yẹ pé ó sòrò tó mú wa nù but mujarrad kó jíṣẹ́ náà sàrà sàlám sọ pé as-salatu amamak irun bẹ́ẹ̀ wájú Muzdalifa láti kírun Maghrib ti kọjá ìṣá yìí ti dé kò dé kí Muzdalifa ni wọ́n ti lọ kí so wọ́n fi hàn báwọn wípé ntí ó jọ tiẹ̀ òun ni ntí ká ṣe nínú kíní nínú àwọn afáwà tí wọn sọ yìí pé tásìkò bá ti fẹ́ kọjá kí wọ́n kí nǹkan àwọn Sheikh Salih ibn àtàwọn afáwà bá ń bá lọ rahimahullah rahmatawasi'a but àyínú wọn tí wọ́n dá wọn lóyún pé rárá torí láti Àràfá dé Muzdalifa tá a bá fẹ́ rìn á tó ìṣẹ́jú mélòó kò tó àwà kan roughly one hour but mo rántí pé ọdún kan wà tààrin forty five minutes láàfin ni àwọn arúgbó dẹ̀ wà nínú wa a kà sọ fún wọn ni pé ibi tó jìṣẹ́ náà sọ̀rọ̀ sọ́lá ti kinu tá a bá dẹ̀ ti kí tán òun la sùn a jẹun a sùn tọ́ra ti sọ fún wọn yìí pé kí ẹ̀ dín nǹkan kéékèèké kan dání tá a fi gbé ẹ̀mí ní arugẹ tó kọ́mọ torí téèyàn bá ti dé Muzdalifa tí gan àti rírà gan ó máa fi difficult gbà ní but ó ti ń dẹ̀ ẹ̀ nísìn so alhamdulilah because of circumstances ti ẹ eh, wà but èèyàn bá ní opportunity láti rọra pàlà rẹ̀ wọ mìíràn kọ́ rọra pàlà wọ mìíràn bí ìgbà tí wọ́n yẹ pé àsìkò ní títún gbà mí náà ni wọ́n ní kẹ́ ń gbìyàn lọ ká lọ sí àràfà alálọ́ọ̀lẹ̀ àbí múna alálọ́ọ̀lẹ̀ nkankan a a máa ń sọ fún wọn ní pé àwọ̀ ọ̀la alálọ́ọ̀lẹ̀ o wọn ìgbà mí wọn lè sọ pé ẹ ṣètò fúnra yín ni wọ́n sọ pé èyí èsè wàhálà àrí bàbá àgbàlagbà kan tó yẹ pé ẹsẹ̀ láàfin rẹ̀ láti mọ̀nà alọ́sàràfà pẹ̀lẹ́sẹ̀ látàràfà alọ́sàmọ́sẹ̀lẹ́fà pẹ̀lẹ́sẹ̀ bẹ́lẹ̀ pẹ̀lú gbọ́lọ́m <laughs> láti bàtà àjùkò tán ìjọ yẹn ni pé mọ́tò gan máa ń há ń jọyìn apára lọ sí maka ni láti lọ ṣe ìfọ́dà pẹ̀lú rírìn ọlọ́run <laughs> so kọ́lá wọn gbà jazakumullahu khairan. wọ́n á ti fi jazakumullahu láti fẹ́ jẹba. wọ́n béèrè wípé ẹni tó jẹ́ máàmù mi lẹ́yìn ìmáàmù. tí máàmù wa dìde láti rúkú tó ṣe sami Allahu liman hamidahu. wọ́n ní kí ló yẹ kó wọ́n sọ. n tí máàmù sọ yóò sọ wọn náà ṣe sami Allahu liman hamida alama rabbana wa lakal hamd torí sallu kama ra'aytumuni usalli lọ́sàn sallallahu alaihi wasallam. tasmi ìwákùnlọ fẹ́ ẹni tún bèèrè wípé ká máa fi àwọn ẹran ká máa fi kanra wọn kọ́nà ń fẹ́ràn jà pé kí ni ìdájọ́ ẹ̀sìn lórí ẹ̀. Ah, ìnira lè ń kó bá wọn ọ̀gọ̀rọ̀ àwọn afáàkọ wọn ní gọ ewu ni ah, tahrish la ẹ̀rọ. Eh, eh. na ẹ̀yàn kan bèèrè pé kí ni kí ni ìtumọ̀ taalim bọ̀tí ìbéèrè yẹn ò mi rárá wọ́n ti kọ́ síbẹ̀ náà nìyẹn taalim taalim so sọkùnrin ni abóbìnrin. látòkè náà ti béèrè. bàtà bá dọ̀dọ̀ wọn wọn rẹ̀ ọ̀dọ̀ wọn dẹ̀. ok àwọn lọ sí ok tàlímù náà ni wọ́n ń ṣe ní halkọ̀ ìdánilẹ́kọ̀ọ́ òní tàlímù halkọ̀ ìjókòó round láti ṣe ìdánilẹ́kọ̀ọ́ na any other question ọjà sáàmà àwọ ok àwọn tá a bá sì ní ìbéèrè bóyá ká yà indicate. àwọn tí wọn ò tí ì béèrè tẹ́lẹ̀. bẹ́ẹ̀ one okay two okay three four five. náà asalaamu alaykum wa rahmatulah. wa aleykum asalaam wa rahmatulah. náà àwọn gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé tí a bá ń ṣe àdúrà pé anasala asala asala tẹwọ́ bẹ́ẹ̀ ṣé ní gbogbo ìgbà tá a bá ń ṣe dùwà ni a máa tẹwọ́ ni àbí báwo ni kèfíà bá ṣe tẹwọ́ pé a ṣe báyìí ni àbí a nà àbí a nà sókè aláǹgbàtọ́ ni wọ́n á nà sókè báyìí àbí dẹ́wọ̀n kan mọ̀ nínú àwọn ẹgbẹ́ kan tẹ́fọ́n máa ń ọba yìí àdẹ̀dẹ́wọ̀n kan náà wọ́n máa ń nà ọba àfa kan wọn sọ pé èyí ò lè sọ pé bákan ni yóò ṣe náwó. rárá bákan ni ó pọ̀ nínú béèyàn ó ṣe ṣe ó depend ṣé realistic farm ni sórí ìsádi ọlọ́run ọba ni ṣé lórí kíni lórí ìwárìrì ni lórí ìtúbá ni gbogbo ẹ̀ wà báwọn gẹ́gẹ́ bí Sheikh Bakr Abu Zaid rahimahulah ramata wansa bó ṣe mú wá nínú tasihu du'a bá ìtún bá a ṣe máa ṣe àdúrà ṣe ṣáàlà alikari ramileti ní halkot next halkot inshallah a ṣe talxisu rẹ afa ni afa n ta kọpi so a ṣe tẹlifí so ṣá. kó tó dìgbà yẹn sá. ṣé lára nǹkan tí afa mú wa ni pé tí èèyàn bá ń ṣe dùá lọ́sìn. bẹ́ẹ̀ni. tí èèyàn ti wá ní kòṣó pẹ̀lú nǹkan tó ń ṣe yẹ gángan. bẹ́ẹ̀ni. ṣé tó bọ́ọ̀ bá ṣe ń lọ ṣe mọ̀ pé òun ò ní rí. bẹ́ẹ̀ni. a ní sọ pé ókè èyí tó ṣe ṣáṣe jù ni. ṣe pé nǹkan tèmi wá ń sọ ni pé ṣé kò yẹ kí èèyàn wà láàrin gbẹ̀yìn náà pé ó náwó àbí kí èèyàn ṣe báyìí. ó ní bẹ́ẹ̀ lórí circumstances náà láàrin. bọ́dọ̀ sọ ní pé ọba adẹ́dàá máa ń tijú kẹ́rù káwọ́ sókè. So póun bẹ̀ pé kó fóun ní nǹkan á kẹrù ọwọ́ akáwọ́lẹ̀ ló fo kọ́mọ́fì nǹkan kan sí lọ́wọ́ ọba adẹ́dà ọ̀rọ̀ ọ̀rọ̀ ó dẹ̀ ní jù bẹ́ẹ̀ lọ ó ní káwọ́ sókè lórí nǹkan pé kọ́ bẹ̀ kọ́mọ́ fún ọ ní nǹkan kan kò sí ni yọ gbàdúrà yẹ yọ gbàdúrà pàápàá mùsùlùmí ó dìpẹ́ndì ó dìpẹ́ndì ó dìpẹ́ndì tí kò ní ó tu wà ti ibtihal wa ti ordinary bank ṣàdúrà awa náà èké náà la lè ṣe. sáwọn alaikum tó. wa alaikum salaam. lórí ọ̀rọ̀ ẹ̀yìn sísọ tí ẹ sọ̀rọ̀ délé wọ́n rẹ̀ kan. náà ọ̀rẹ́ mi tí mo mọ̀ pé máa ń parọ́. náà tọ́wá ń béèrè àwọ̀ àbẹ̀ lọ́wọ́ mi tó wá ní lágbájá ìmọ̀ ń parọ́ tó bá dẹ̀ gbọ́ pé mo sọ pé òun parọ́ mi ò ní tòsí. àmọ́ náà nìyẹn torí tọ́ọ̀ bá sọ fún ẹni tó béèrè lọ́wọ́ rẹ̀ tó fi wá jàǹbá ẹnìyẹn ìwọ náà ó ru ẹ̀ṣẹ̀ rẹ̀ bọ̀ wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ ni sókítọ̀ ọmọ tí ò ní kò sọ but kó n tó sọ kó dá ọ lójú. ẹlẹ́ẹ̀kejì ẹnìkan sọ fún mi mo ń pọ́ lẹ́nu ẹ̀kan pé gbogbo òkú tó ń kú ní Mọ̀dínà pé nígbà kí ànànà sì ń sin wọ́n sí bìsìn. ṣé òótọ́ ni àbí. Ah, ibẹ̀ náà wọ́n sin wọ́n sí up to now. àwọn tí wọ́n kú ní agbègbè Madina gan bàkíyà náà wọ́n wọ́n sí wọ́n sí kọ́lọ́n jẹ́ wọ́n sí wọ́n sí bàkíyà. àmín. láàrin àwọn sàbí òjijì náà sàn kí wọ́n fi jí a pẹ̀lú wọn. àmín. <laughs> níjọ́ gbé ní àríkíyà. àmín. wọ́n ti fi jà kún lọ́kàn tí a. naa waaleykum salaam dọ́kí. Hmm. waaleykum salaam tula. naa kọ́lọ̀ sí àlẹ́kọ́ àlàáfíà fún ìsà àmín àmín àsánlọ́lẹ́ àyàzí ọmọ àrísí àti àyàsí àkà àmín ọyàkùn nípa ìjírẹ̀dẹ̀ sí ọlọ́run àbá fún pé agbénáfíà dúró kí ni ọ̀nà yàn àkàkùrán àti dékìrì lóríṣiríṣi báyìí penultimate Saturday in South Africa some group of muadithun they gather together at Darul Hadith Center at Durban wọ́n sọ Sahib Buhari wọ́n sọ kalẹ̀ ah. their aim is to pé àwọn fẹ́ jí rẹ̀ dọ̀fọ́ lọ́hùn nípa ah. àwọn ogun tó ń jẹ àwọn mùsùlùmí throughout the world ní Syria Yemen Somalia Mogadishu all over so wọ́n dẹ̀ tún ní pé wọ́n tún máa ń lò náà fún personal needs but wípé àwọn tó máa ń ṣe kínní yẹn o they are special group of people tó yẹ pé wọ́n mọ̀ nípa àdìs gangan tán dẹ̀ lè so wọ́n fẹ́ bẹ̀ pé kí ní ó sì mi because i never heard of such things. okay. so another thing ni pé ṣé èèyàn lè gádà jọ because i never seen such a thing been done in Nigeria pẹ̀lú problem dání yorùbá àwọn kan kí wọ́n sọ pé okay o apart from pé a fẹ́ sọ Sahel Buhari or something kalẹ̀ so ṣé èèyàn lè lò ó fún personal need wọ́n máa ń ṣe wọ́n máa ń ṣe òtúmọ̀ wípé ó fẹsẹ̀ rinlẹ̀ ẹ̀ tí wọ́n máa ń ṣe ní lóòótọ́ ló fi jẹ́ pé afa al-Mubarakfori rahimahullah rahmatawasa tó ṣe tuhfatul ahwazi sharihu sunan tirmizi ó mu wá ọ̀nà tí wọ́n gbà máa ń lo sahih Bukhari tí wọ́n máa kà látòkè délẹ̀ láti fi jírẹ́bẹ̀ fún ọba adẹ́dà wípé eh, gẹ́gẹ́ bó jíṣẹ́ náà sallallahu alaihi wasallam ṣe sọ wípé utitul Qur'an wa mithluhu ma'a wọ́n fún mi ń Qur'an àti nǹkan mí rẹ̀ bí rẹ̀ nǹkan mí rẹ̀ bí rẹ̀ ń òun ni mò ń fi ń tú Qur'an tó jẹ́ súnà súnà lélẹ́yìí pé Qur'an lòun náà pàápàá jùlọ ńgbà tó jẹ́ pé asọ́hùn kutub tíra fẹsẹ̀ rinlẹ̀ jù tójú òdodo jù lẹ́yìn tíra ọba adẹ́dà òní sọ̀hí Bukhari wọ́n máa ń jírẹ̀ bẹ̀bẹ̀ but ntọ́ pàtàkì téèyàn fi máa jírẹ̀ bẹ̀ òní ti ń bẹ nínú rẹ̀ ní ìmà ká mú lò ká fi ṣe ìwà ìtọ́ ìwà nǹkan látọ̀dọ̀ ọba adẹ́dà gẹ́gẹ́ bí ọba adẹ́dà ti sọ pé ayọ̀lẹ́dínà amanu taqullah wabtagu ilayhi alwasila tí. ẹgbọ́ ọba adẹ́dàgbọ́ ẹpáyà rẹ ẹ wá fi nǹkan ṣe àtẹ̀gùn lọ sọ́dọ̀ rẹ̀ níta àmọ́ fi ṣe àtẹ̀gùn lọ sọ́dọ̀ rẹ̀ náà ní wípé ká mú un tí ó ó ṣe wa ká mú lò ní ti bẹ ní tíra rẹ̀ kì í ṣe wípé ká kàn máa ká máa hàn wọ́n ti nǹkan tẹ́ ń sọ ní pé kì í sí nǹkan tá à máa ń ṣe rutini pé àjọ kì í ṣe súnà bẹ́ẹ̀ ni súnà ni wípé ká mú lò gẹ́gẹ́ bí Sheikh Mubarak Fori rahimahullah bó ṣe mú wa nínú ìwákùnrin ọ̀sẹ̀. wọ́n bèrè wípé wọ́n ní kí ọlọ́ọ̀bà àlekẹ́lá kó bá wa ṣe àlékún ìmọ̀ yín. àmì àtẹ̀yìn náà. wọ́n ní kí ni ìdájọ́ ẹ̀sìn lórí àwọn bonus tí àwọn báńkì tí wọ́n ń fún àwọn èèyàn fún àpẹẹrẹ wọ́n ní kéèyàn owó save five thousand yóò jẹ twenty àbí twenty five wọ́n á kọ síbẹ̀ pé low increase payback. pé wọ́n gírèdì rìbá rẹ̀. bẹ́ẹ̀ so wọ́n gbogbo eyín èbó yùn àmì èbó èbó náà gbogbo ẹ̀ so wọ́n gírèdì rìbá rẹ̀ rìbá bó ṣe lè wù kó kéré tó ewu ni. Ah. òun ò kí gba gbogbo àwọn tó bá lè ní orí owó ní tiẹ̀ so but ok tí wọ́n bá san wọn owó tó bá sèwù rìbá tó bá lè lórí kì í gbà. kì í gbà no ẹ àwọn àǹfààní kọ́ mọ́ filẹ̀ torí tó bá filẹ̀ kò kí kú ń bẹ̀ náà torí la'ana Allahu riba wa akilahu wa akilahu wa mokila ọlọ́wọ́n bá sẹ́bi lé rìbá àtẹ̀ntì ń jẹ́ àtẹ̀ntì ó fún yàn jẹ tó bá filẹ̀ ó fún yàn jẹ náà so ni wọ́n fi ní tó bá gbà kọ́mọ́ consumer directly òun gangan fún ara rẹ̀ wọ́n lè fi ṣe bí àwọn ọkọ̀ road projects fún àwọn ọlọ́dẹ àdúgbò àwọn àwọn bíi ọmọ itam àwọn tí ò ní so máa ń tọ́jẹ́ pé wọ́n expect fáyidà kankan directly látara rẹ̀ kó fi kúrò nínú yìí. ó ń ṣiṣẹ́. ẹni tó jẹ́ pé wọ́n kàn pé ni wọ́n pè láti bank ó ṣẹlẹ̀ sí broda kan fidelity bank wọ́n pè é wípé kó wá rí àwọn ní ọ́fíìsì àwọn ibi tó ti open lájẹgúnlẹ̀ ó wá lọ síbẹ̀ so wọ́n sọ wípé wọ́n fún ní five hundred thousand naira so price ni ṣé price yẹn ṣe a lè gbà yẹn kí bóyá wọn làwọn fún nítorí kí bóyá. báńkì yìí fún yẹn price. Ah, bí wọ́n ṣe fún <laughs> wọ́n ṣe sọ fún wọn báyìí nìyẹn. káwọn báńkì àti àwọn bẹ́ẹ̀ bí kí lè kí wọ́n sọ ẹ̀ máa fún yẹn price. ok ọmọ mi dà ọmọ mi dà gbọ́ ṣé ẹ máa ń fún yàn price ọ̀rẹ́ àwọn ẹ̀jẹ̀ sọ́ba ṣé báàgì máa ń fún yàn price kí ni tọ́pẹ́ yìí wọ́n ṣe ń sìn sá ó ṣe máa ń fún yàn price báàgì ò lè fún yàn price promo. kò sí now number five. ban ban wọ́n wá gírèdì ìrìbá yẹn dé lẹ́bù yẹn láti promo ni bọ̀ ni wọ́n gírèdì ìrìbá débẹ̀ ni ah bank bank ò lè fi kọ́bọ̀ ṣeré ah. asalaamualeykum eh, service charges wọ́n ti sọ yín fún yàn service charges báwọn ń ṣiṣẹ́ báyìí àwọn ń ṣiṣẹ́ báyìí wọ́n yọ àwọn nǹkan wọ́n máa ń ṣàbòsí lórí rẹ̀ ńgbà míì tó ẹgbẹ́ téèyàn bá complain wọ́n ó correct rẹ̀ ẹ̀ láṣẹ. asalaamualeykum. aleykum salaam tala. kwẹ́sọ̀ tún fẹ́ bẹ̀rẹ̀ lórí ìgbàláyè tó wà fún òkú tó ti jáde láyé láti ṣe àjì fún. na. òkú tó ti jáde láyé láti ṣe àjì fún bí òbí èèyàn. ẹni tó ti jáde láyé. ẹ tẹ́yẹ̀ fẹ́ ṣe àjì fún. tẹ́yẹ̀ fẹ́ ni. tẹ́yẹ̀ fẹ́ ṣe àjì. bẹ́ẹ̀ni ó lè ṣe àjì fún sí. tí o bá ṣe hajj. tí o bá ṣe hajj. kó tó jáde láyé. bẹ́ẹ̀ni. o lè ṣe hajj fún bọ́tí wọ́gán kọ̀ọ̀kan ṣe ẹni tí o ṣe hajj fún òun náà ti ṣe hajj. àǹdẹ́ tó yẹ pé ọmọ rẹ̀ tó fẹ́ lọ sí yẹn eh. tí o ti ṣe tẹ́lẹ̀ eh. ẹni tó dẹ̀ fẹ́ rẹ̀ ṣáàdúmí ti lè wà láàrin àwọn méjì. ẹni tí o ti lọ tẹ́lẹ̀. bẹ́ẹ̀ni na sọ̀rọ̀ sókè. na. tó yẹ pé ẹni tó fẹ́ràn lọ kò sí lórí tẹ́lẹ̀. no ẹni tó ẹni tó máa báyàn ṣe òun náà ti máa ṣe hajj tẹ́lẹ̀. wọ́n mọ òbí yẹn. torí hadith shebrima ó ntí ọ̀gọ̀rọ̀ àwọn afa sọ òun ni wípé ó fẹsẹ̀ rinlẹ̀ wọ́n rẹ́ nìkan ni ó ń dà níyàn hajj fún ẹlòmíì òjíṣẹ́ náà sàásàlá ni ṣé wọ́n ti ṣe hajj ni. ó ní rárá ní òkè rárá ìwọ kọ́kọ́ ṣe àjò ọba ṣe àjò ló tó lè ṣe àjò ẹni tó ti ṣe hajj ni ó ṣe hajj fún yàn. ẹ̀ló salaam aleykum. <laughs> wa aleykum salaam yìí báwo la ń wúra wa yìí. ṣé <laughs> eh. eh. ọmọ òbí ẹ gbọ́dọ̀gbọ́dọ̀ jẹ́ àbí ó lè jẹ́ lómi. ó lè jẹ́ anybody ẹni tó bá rí wípé ó lè yóò ṣe pé tọkàn rẹ balẹ̀ sí kó nípa ẹ̀ ọ̀nà ọba ó lè ṣe tọ́ba dẹ̀ jẹ́ ọmọ náà nítorí ọmọ ìfẹ́ tí ó ní sí àwọn òbí rẹ̀ tọ́ba yẹ pé ni tó gbọ́n ni tó dẹ̀ mọ́ ti ń ṣe ni yóò fẹ́ tọpinpin wípé kóun ó ṣe dáadáa torí iṣẹ́ rẹ ni tóun fẹ́ ṣe fóbi òun òun dẹ̀ fẹ́ kó jẹ́ gbígbà àwọn nǹkan tí yóò mójútó náà tó pọ̀ jù ní pé yàtọ̀ sí pé kó kọ́ ẹ̀kọ́ rẹ̀ dáadáa nínú àwọn tí ó bá lọ kó ṣọ ẹnìkan tó jẹ́ pé kèé sẹ́ni tí ń fi sunna òjíṣẹ́ náà asalam ṣeré tọjá yìí pé yóò fẹ́ ṣe gẹ́gẹ́ bí òjíṣẹ́ náà asalam ṣe ṣe gan kó fi jẹ́ wípé yóò gbalada ẹ̀. sáwọn ìdàkọ̀. wàhálà kọ́mọ sàlámù tọ́lá bá. ìbéèrè náà láwọn kọ́sà wọn ni ìfẹ́ gbé pa tí a bá ń ṣe business. náà kọ́tọ́ ń pè ní no refund policy. no refund policy torí ó máa ń fẹ́ rojú díẹ̀ nípa pé bóyá training lèèyàn ń ṣe àbí bóyá èèyàn ń ta nǹkan. ṣé pé bóyá zulumu ni. bẹ́ẹ̀ ni ó máa fẹ́ rí bẹ́ẹ̀ because for example bí a mo rẹ́gísà fún training kan mo sanwó fún sìn bí a bí a week after lẹ́yìn tí mo ti sanwó fún mo pé mi ṣe mọ́ àbí bí a mi tiẹ̀ lè ṣe training yẹn nítorí ìdíwọ́ kan tó mú mi. wọ́n ní mo fowó mi padà ẹni wọn ní àwọn ti sọ pé no refund policy láti rẹ̀ náà gbígbé so kò yẹ kí n expect owó kọ̀ọ̀kan. ẹni tó máa ń sábà ṣẹlẹ̀ ní pé ní wọ́n ti gba àwọn owó yẹn wọ́n ti ti bọ́ àwọn nǹkan kan tọ́jọ́ yìí pé àti fàyọ padà fún olúkálùkù kì í rọrùn mọ́ láti safeguard yẹn ní fi bá a máa include yẹn sí so ogun àsọtẹ́lẹ̀ sí wẹ̀ kì í parọ́. Hmm. Hmm. now ẹlẹ́kejì sà nípa àwọn islamic banks tàbí àwọn islamic bodies tó máa ń yáyàn lówó láti ṣe nǹkan wọ́n á for example bí yàn fẹ́ ra nǹkan ṣó tọ́ kó jẹ́ pé for example mo fẹ́ ra márùwá ń sìn àbí mo fẹ́ ra mọ́tò wọ́n ní um, gba one million yìí lọ́ fi ra gba one million yìí. wọ́n ní kó one million fún ẹ ẹ̀hẹ́ torí mo ní yìí pẹ̀lẹ́ nìkan bẹ́ẹ̀ tàjọ́ ń discuss mo ní ìbéèrè ṣe òkú yẹ pé káwọn rà wọ́n wá gbé fún yàn pé a tà fún ẹni yẹn báyìí bí a ọ̀rọ̀ mọ́tò yẹn wọ́n ní mọ́tò yìí ni a tà fún ẹni yẹn báyìí iye yẹn ló máa san padà ṣùgbọ́n ṣé wọ́n ní gba one million lọ́ra mọ́tò yẹn kó wá fi dá one point three million padà ṣé kò jọ rìbá bẹ́ẹ̀ yẹn àbí. àwọn afáà kan ní rìbá ni ibi tí wọ́n sọ yẹn ni mo fi sí. torí in most cases wọ́n máa pe owó tó lé lórí ẹ̀ wọ́n á pè ní service charge. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àdọ́gbọ́n àdọ́gbọ́n jẹrìbá ń wà ń bẹ̀ tó pọ̀ gan. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àti lotus capitals. asalaamualeykum wa rahmatulah. wa aleykum salaam wa rahmatulah. lọ́jà rí ipa lórí dáadáa. àmì àti wọ́n náà. ìbéèrè mi nípa ìdáhùn ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀yìn. tó bá jásí pé bóyá látara ìṣesí ẹnìyẹn tàbá ìwúwa ẹ̀ à ń páyà pé ẹlòmíì máa kó sínú ẹ̀ la ń sọ fún yàn ṣé yìí náà kó sí abọ adáhùn rárá rárá. dẹ̀bí rẹ̀ lẹ́ẹ̀kejì nípa kíbla kí ni extend the amin. lọ́dọ̀ wa ń close to ninety degrees torí ma bẹ́ẹ̀ dẹ̀ mashriq wal maghrib qibla lòjì sẹ́lẹ̀lá islam sọ ti ń bẹ láàrin north and east ní qibla so nǹkan bíi ninety degrees. نعم جزاكم الله خير أنت جزاكم الله ايه وعليكم السلام جزاكم الله خيرا أنت جزاكم نعم انتهى نعم جزاكم الله خير bí tí a bá ti sísọ kọ́ba dẹ́dà foríjì wa ètò bá ṣe déédéé látọ̀dọ̀ rẹ̀ ló ti wá àkọ́bá adẹ́dà kó fi ṣe sábàbí oríire fún wa bí àti ní gbangba ẹjọ́ gbẹ̀ndẹ̀ alikiyam subahana kalama alhamdu kashiru la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa rahmatulahi wa barakatuh. wọ́n ní ẹ̀rọ náà bá kan sọ owó mùsùlùmí mọ́sálásí lọ́wọ́ ìlú bẹ̀rẹ̀ tábàárẹ̀ tó ń wá owó kó wá bèrè wájú rẹ̀.